lẹ́yìn tí adá ọpẹ́ fún Allah ṣe àṣàlátò fún anábọ̀ Muhammad sọ́kùn lẹ́yìn náà àti púpọ̀ ẹjọ́dá bàbá jùkọ́ yà ẹ̀ṣùn lórí náà bàbá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ Alhamdulillah, ẹkùn náà wèé ní ọlọ́run fàgbàtà, ẹkùn orílẹ̀ náà èrè ọ̀nà ọlọ́mọdé òdòdó ibú ìdùnnú náà ọlọ́mọdákò máa sọ ní ìbànújẹ́ àkọ́tún rẹ̀ ọlọ́mọdé àwáṣe fún wa afẹ́fẹ́ afẹ́mọ́ kí jòkó náà làwọn bàbá wa wọlé ọlọ́mọdé àbáwá sẹ́yìn lẹ́sìn olóore ọlọ́run tó ní kí inú ilé yìí máa ṣojú ní àbáyé tó tọ́lọ́dọ̀ ọlọ́run mo mọ̀ pé ìjọ kan náà ni ẹ máa parọ́ ẹ̀ tó ń tẹ́tì wáyé àti ojú àbáyé tí irú ìdòkó báyìí ó máa wáyé tọ́bá nítalẹ̀ ń sọ orúkọ ọjọ́ náà tó mọ ọjọ́ rẹ̀ ní ọ̀rẹ́ mi àtàtà ìjọ náà lẹ́mọ̀ táwọ́tà pé máa rúgbò lọ ma wá ń jẹ́ àtìkọ́rọ̀ ọ̀nà ọlọ́dún wá lẹ́yìn tẹ wá sèkó ma ti wá ìjọ náà lọ́hùn àwa náà wá ń sèkó ma fọ́ ma ní ojú ní náà aláì tó tó lọ́pẹ́ wò oríire náà ọlọ́run ó sì ṣe àwọn àlùfáà wa ní ọmọ dáadáa lọ́dọ̀ yín tó dúpẹ́ lọ́dọ̀ náà ká ní báwọn ẹlòmíì ti máa ń lóyún àwọn alùsùn náà ń ta ni kò yẹ kí àwọn bàbá ó tókò tì wá báyìí ó ní gbà tán bá ti wá gba súnà pé tẹ́ wọ́n sọ fáwọn òbí wọn ni pé ìpàdé bí àlàyé àtẹ́ni pé wọ́n ni àdúgbò lọ́dọ̀ lọ àwọn bàbá lọ́ ti tókò tì wá ọlọ́mọṣàfà dáadáa fún yín bí mo ṣe ń wọlé lẹ́ẹ̀kan

bí n bá dá gbogbo àwọn èèyàn dáadáa ó dá wọn àlùfáà wa mọ̀ àwọn lè wọ́n darí mọ̀ ẹjọ́ abẹ́ wá tẹ́lẹ̀ mi mo lọ ní tọrọ ìyàwó bàbá níjọ́ mo mẹ́rọ ní tọrọ ìyàwó bàbá ní tọ́gbù ọ̀tà ọwọ́ àwọn àlùfáà wa tàbí tọrọ àwọn náà wá falẹ̀ lọ pé ẹgbẹ́ fún ọmọ wa ni <laughs> àyíwá gbé àwọn ọmọ ẹjọ́ náà àwọn náà lọ́sí máa fẹ́ àwọn fẹ́mi náà o ẹ̀ẹ́dámínà àjọ ọ̀rọ̀ fẹ́ àwọn náà ni ó tẹ̀lé náà bí èmi náà jọ ọmọ ní ìjọ náà àmọ́lẹ́ ní èmi ni bàbá lè ní báyìí tó bá dídú ọtí ẹ̀yìn ló máa jẹ́ ọlọ́dàkùn máa dàrí wọn rú àwọn ìyá wa náà mo rí àwọn náà ọlọ́mọdé àbáwá ti dáadáa fún yín o inú wa ti ẹ̀sìn ara wa sì yá pàtó lẹ́yìn náà nírú ìjòkó yìí ọlọ́dàkùn mọ́ padà dáadáa yín náà jẹ́ dáadáa tí ń fi ilẹ̀ nílé ọlọ́wọ̀n ló pàdé àlékún àlékún orí ọlọ́mọdé àbáwá ṣe fún yín ká má bínú pé orí àwọn bàbá wa àwọn bàbá bàbá ọlọ́mọ àti ìyá bàbá ọlọ́mọ àti bàbá ìyá ọlọ́mọ àti ìyá ìyá ọlọ́mọ ẹ̀rí bá àwọn gbogbo kí tọ̀pọ̀ wá sí ti wọn kí gbogbo jọ̀mọ́ lápapọ̀ àmọ́ mo kí àwọn bàrísà wa látàrí bàrísà ẹ̀ fún wọn láyè bàrísà Yakub abúnáfẹ́ hamidulayi ta'ala àfáà ni wọ́n bàrísà tún ni wọ́n ìdí barista tí wọ́n ń kọ́ ní owó báwọn níbi bá pè ń barista lọ́yà ní jẹ́rẹ́ ọlọ́mọdé àwọn aṣọ wọn ní ẹ̀sán lórí ẹ̀dá ọkùnrin ọlá òfin ìlànà ọba àtàlà ìṣòkò. ìjókòó tá a a ń ṣe ìjókòó àkíkọ̀ ọmọ wa màrbíyà ayẹ́kọ̀ọ́ màrbíyà àmọ́ nílé rèé allah subhanahu wa ta'ala ọlọ́mọdé àdúgbò àwọn náà mọ̀ bàbá rẹ̀ ń kó jáde lẹ́nu rèé torí ọmọ náà máa kó bàbá jáde òun níjọ́ tí ọmọ náà bá gbórí rẹ̀ dé ẹ̀mọ̀ ìjọ kan là á padà jókòó tiẹ̀ náà bá ń ṣe ìyàwó fún ọlọ́mọ fàwa náà ọlọ́mọ fọ́n ní ìdíwá o wọ́n ti bẹ̀rẹ̀ ní ìṣòro náà ẹ̀rí oní òkú àwa yóò kú bàbá rẹ̀ àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ náà yóò wá kó àwa náà jáde ọlọ́mọ sàfà ṣọmọ náà lọ́mọ náà lọ́mọ ìjókòó màgbéyà kò màgbéyà tó bẹ́ẹ̀ tó Maruf Mohib Adébáyọ̀ Kẹ́hìndé ọlọ́mọdé àbáwá sí dáadáa fọmọ náà. ọjọ́ ti wá lọ púpọ̀ èmi kàn ní gbọ́dọ̀ máa dé nílé mi tẹ́lẹ̀ ni àmọ́ àbá lọ wá gbára wọ́n ti kì í mọ́lẹ̀ bá nàbí ọ̀ ní lọ ìdílé mi lọ náà nù. àmọ́ wọn ní àní wá bínú pé ìṣẹ́jú díẹ̀ náà ni a lè lò pẹ̀lú ra wa. àwọn ìyá ọlọ́mọ náà mú kí wọn o oríkèéjì bàbá ọlọ́mọ nìkan làá mọ̀ sí àti ọlọ́mọ àgbà àti ìyá ọlọ́mọ kékeré umu abdulbar àti umu marbiya àwọn ìyá ọlọ́mọ wa lé nínú ọlọ́mọ sábà wá sí dáadáa fún wọn ó sì bá wá sí oríire fún wọn. ẹ̀ẹ́dì ọmọ bíbí nínú Islam àánú ọlọ́ọ̀ni òun ọlọ́ọ̀ni gbogbo èèyàn kọ́ lọ́wọ́ ọba máa ń ṣe é fún àmọ́ àwọn ẹni tó bá wù sí àwọn náà lọ́wọ́ ọba máa ń ta ní ọ̀rẹ́ ọmọ ayé bí tá a wá wà yìí a wà ní Darul Bayyina gbogbo wa náà la mọ̀ pé ilé ẹ̀kọ́ níbí yìí ilé kéwú níbí yìí ilé ìlú níbí láti rí pé ẹni bá wọn máa sáàsọ ní kílọ́wọ̀ yìí làwọn sọ ọ̀fà ìdí rẹ̀ ẹ̀ná aṣọ ń sẹ́yìn làwọn tí wọ́n wọ̀ á sì mọ̀ pé ilé ẹ̀kọ́ ni wọ́n wà níbí àwọn ọmọ náà ọlọ́mọṣà bá wa ṣàlékún ẹ̀kọ́ fún wọn. èyí ò ní tó báyà yìí ni pé ẹ̀dàkùn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀jẹ̀ amójútó rẹ̀ kọ́ fáwọn ọmọ wa ẹ̀jẹ̀ amójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ fáwọn ọmọ wa. ṣe ní àwọn ọmọ táwọn yìí ní mọ́ṣáláṣí wa láàárọ̀ yìí àmọ́ níta ilé ẹ̀kọ́ láàárọ̀ láàárọ̀ sọ́jú báyìí. hadith kan wà bẹ tí a tún dé jẹ́lé wàhábí bin Abdullah Abu Juhayfa رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين hadith tó wá gbà wá lọ́dọ̀ ànábì ẹ̀kọ́ wa pọ̀ anubi wákàtí kan aláyẹ̀ ẹ̀kọ́ náà ní ìdánwò àkọ́tán akàtà mẹ́nubà mẹ́nubà orí wákàtí kan. ìmọ̀ ọlọ́run tí wọ́n ń bẹ lára àbújù haifa tó gbà ní ìlú wájú ṣe wá àbújù ní abdullah ó ní pé níjọ́ náà lọ́hùn tí ó gba àbí ìlú wa ọmọ kékeré níjọ́ náà kódà ìwáyà lámúlẹ̀ fanagbẹ̀rẹ̀ pé lámúyẹ́dẹ̀ lókè lẹ́ṣọ́lù ìbọn ti lóhun jẹ́ tó náà wà láìsí ìbàlágà jọ náà ó sì wà ń bẹ́ ó wá ju gbogbo ẹ̀ láàrin nábì ó wá júwe gbà nábì ṣe dé ní hajjatul wada ó wá júwe nu kú bàtà nábì wà ìwọ aṣọ wo là nábì wọ ìwọ aṣọ nábì dé àwọn mùsùlùmí gbà tá nábì sálù àlábò ni wọ́n ti ṣe ta bá nábì ẹ̀bùn làwọn sọ̀hábí àlẹ́bùwà Muhammad ń gbà sórí àlùwàlá ìlànà ìgbà tí ó pè nígbò ní tí wọ́n ń tẹnu bí ti ń gbẹ́nu sọ́tù níbi hayya ala sọ̀lá bẹ́ẹ̀ ni gbẹ́nu sí níbi hayya ala ìbàlá ó wá kó gbogbo àwọn ẹ̀kọ́ yìí ó wá kó gbogbo ẹ̀ka lò nínú ìwáyà kan péré. ibi wọn lọ ni pé sàábì ẹjọ́ náà sọ ààrẹ kọ́ yìí kọ́ lára rẹ̀ láàmú yẹ pẹ̀lú pẹ̀lú sọ̀lá kì í gbàlágà. ìyún àwọn ọmọ wò wọ́n ni pé ṣègbọ́ ọmọ kéékèèké ni wọ́n wà láì wọ́n kọ̀ gan o ṣẹ̀ṣẹ̀ wáyé ọlọ́run tó wá ṣàánú wa lásìkò ní kọ̀ǹpútà dé yìí tí gbogbo nǹkan tó ti kọ̀ǹpútaráìsì gbogbo nǹkan ẹ̀ ṣe báwọn ọmọ táwa ń bílẹ̀ ní ẹ̀ ṣe ni wọ́n ti kọ̀ǹpútaráìsì gbogbo ọpọlọ wọn ni. ìmí yóò pé ìjòkó tó bá bẹ̀rẹ̀ béèrè pẹ̀lú yí báyìí ẹ̀rọ wa máa ń bà ní pé àpò mo ti fẹ́ dáhùn ọmọdé ni bá ibi ẹ̀sìn kọ́ wọn tí ó lọ́wọ́ yóò sì mú question kan yóò kàn ju question wá ní tẹ́rì ẹ kọ́kọ́ fọwọ́ họ ìpàkọ́nà ẹwà sígbà tẹ́kọ̀ọ́ jẹ yín ìdẹ́ jẹun ìsìn àádọ́ lápẹ́ ọ̀ṣun tàkọ́lùsì tẹ́gbẹ́ bí ìṣe sọ àwọn ọmọ tó lẹ́nu bí ẹn àsọ́gbọ́dẹ̀ yàrá àwọn ọmọ nígbà rèé tẹ́gbẹ́ ó tún ti ń gbé wọn náà wọ́n ti kéré tó yìí. ibi ẹtí bọ́wọ́ àríwú ẹ̀ẹ́dọ́gbọ́n pé láàkà ìpadà ló pé lẹ́gbọ̀n mo ti fẹ́ dá ọmọ yìí lóhùn mo rántí kan náà àwọn sisters wa àwọn àtọmọ wọn jọ ń gbẹnu onígbọ kan ọ̀rọ̀ bá kàn ọ̀rọ̀ láàrin ìyá àtọmọ pọ́nmọ́ ti pẹ́sàn mi bí wọn àlá inú òmà yóò ti dáhùn pẹ́sàn mi sì fi ṣègbè lọ́rọ̀ alìmọ́n wọn kò fún pé à kí n bá ẹni pẹ́ wọn lóhùn à mò láti ṣe ìyá bá ṣe ń gbé fóònù ìgbọ́n lọ́wọ́ tí wọ́n á ṣe tèmi bá bí nígbà rẹ̀ lèmi bá tún tètè gbé fóònù tó bọ́ sí kanra nígbà tó àti à ń pè à ń mú ẹ̀ sọ́wọ́ pé ẹbá ti tèmú gbọ́rọ̀ máa gbé ìwé gbówó rẹ̀ lọ́wọ́ èèyàn èmi náà lè máa ní tèmi tí ìṣe lọ́wọ́ rẹ̀ ọkẹ̀ gan kí wá ló ṣẹlẹ̀ ah, ọmọ yìí ló máa ìbéèrè kan lé mi náà gbọ́ bẹ́ẹ̀ wọn ah, ẹ̀jẹ̀ pé Abdulrahman ló ìbéèrè yìí àwọn láì náà ló ìbéèrè bẹ́ẹ̀ tọ̀ àwọn ọmọ wa tàbí délé níbo lọ ni pé àwọn ọmọ yìí ẹ fojú wọ́n tẹ́rí bá ti jòkó yóò dáàtì lọ́wọ́ yìí pàdé àwọn ọmọ ń kẹ́kọ̀ọ́ ni bá ń bẹ nílé kí wà bá ń bẹ ní ṣùgbà mí àwọn tàà bá ń kọ́ àwọn kí wà á mọ̀ kí mo bẹ́ wí àwọn tàà ń kọ́ kí lọ́wọ́ ẹ̀kàn rí kan ní ó kàn mọ̀ ṣùgbọ́n ẹ̀ yóò ti mọ̀ sọ̀pàá

olóyè sí ìlànà ẹ̀kọ́ lè ní ó ti kọjá kákànmọ́ yú ẹgbà kan mọ́ náà ọmọ ṣàràṣàrà ẹgbà kọ́ mọ́ eré pa ni ó ti ń ṣeré pa wà láì wọ́n lẹ́yìn tẹ́lẹ̀kẹ́ mọ́ kọ́ wọn ní ìwé lọ́wọ́ àbẹ́ ńkọ́ wọn ní ṣù lọ́wọ́ àbẹ́ ńkọ́ wọn kí ó lọ́wọ́ nítorí kọ́ kíkan nǹkan máa mú kíní kankan máa fi ṣeré ìwà àbá àtọ́ bá mọṣẹ́ mọ́ ìlú ẹgbà kan mọ́ náà ṣàrà gbogbo tó ń sọ wà láì ń gbọ́ gbogbo ẹ̀sìn ní yé gbogbo ẹ̀sìn ní há ọmọ ìkéré mi lọ́wọ́ wá wá rí ọ lè mọ́ á bí ọmọ wọ̀ wá ìsìn náà ọ mọ́rin ọ ṣe kí ní ìgbẹ́jọ́ kọmọ̀ wọ́n ẹ̀gbọ́n àmá yóò dé ní tí ó sì ṣe é ní tí wọ́n bí pé kó wá sọ pẹ̀lú seriousness yóò sì dé ní ṣeré pa gbogbo ẹ̀ yóò sì máa ka gbogbo ẹ̀ lẹ́ wọ́n máa wò pé ọmọ yóò mọ kí ó mọ́ ni àbígbò ló ti wá jẹ́ àbí ọmọ àlìjẹ̀lú ní kọ́ ni àbígbò lọ́rọ́ jẹ́ ti jẹ́ àlìjẹ̀lú kọ́ ọpọlọ tọ́tọ̀ wọn bá ti kún fáwọn ọmọdé ló jẹ́ pé mọ́ṣálà yẹn gbogbo àwọn ọmọdé rí sẹ́jọ́ wọ̀nyí pẹ̀sí wo wọn àwọn ìjà lórílẹ̀ bí wo àwọn àgbàfà wa lọ́la lọ àwọn àgbàfà wa lọ́la làwọn tẹ̀lé tẹ́ tó kó gbogbo àwọn àlùfáà wa kan gbẹ dáhùn pariwo àfáà wa ni wọn àfáà wa ni wọn lè ní kálukú wọn ní tá a bá padà sí mùtàgbéṣà yìí wọn nígbà táwọn náà wà báyìí àwọn lè mọ̀ pé a lè mọ̀ pé bí wọ́n ti rí rèé bẹ́ẹ̀ làwọn tẹ̀lé tẹ́ tó kó yìí náà ìdí nìyẹn ẹ̀kọ́ tá a fẹ́ fi lé wọn lọ́wọ́ pàtàkì ṣe wá rí bí ẹ̀kọ́ tá a fẹ́ fi léwọ́n yẹn ti tó pàtàkì bí ni pé èmi àti gbọdọ̀ mọ kí làá máa ṣe lójú wọn ọ̀rọ̀ wo làá máa sọ lójú wọn ìmọ̀ràn wo làá máa dá lójú wọn ẹ̀kọ́ gbogbo ẹ̀ báwọn o bọ́ ọtí ń sùn wà láyọ̀ ọmọ rẹ̀ ó sì lẹ́rìí ẹ̀ lára rẹ̀ ó ní ó sì mọ̀ sùn bẹ́ẹ̀ ọmọ rẹ̀ bọ́ ọtí ń sùn yóò sì mọ̀ sùn pọ̀ tí ń rìn ọmọ rẹ̀ ó ti fẹ́ máa rìn bẹ́ẹ̀ pọ̀ tí máa ń jòkó ọmọ rẹ̀ ó ti máa jòkó bẹ́ẹ̀ kó ní kálukú wa ẹ̀yẹn lọ rẹ̀ kíyèsí kó ní kálukú kàn máa lọ rẹ̀ wú ọmọ rẹ̀ ọmọ rí pé àwọn kíní kò rú máa bẹ̀ lórí bọ́ tí máa ń ṣe gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ ó ti máa ṣe torí pé òun náà ẹ̀sàtò jùlọ tó ọmọ bá ti ń dé sínú tẹ̀lé ọmọdé ti ń wọdún márùn-ún lé onígbà kan láàmú ẹ̀nà ọmọ ọdún méje àwọn àlùfáà wa ní tíra àwọn olùdó méje lóòyún náà alàmà alàkìlá tó ń náà ń lọ rí o gbogbo wọn náà kan náà ṣe kọ́sùrù ẹ̀ sórí ọdún méje àmọ́ àdúwá pẹ́ olùmọ̀ ayaṣu olùmọ̀ṣára tá ń bá yílé ní ẹ mọ̀ ọ̀rọ̀ ọmọ ọdún márùn-ún ẹ sì mọ̀ rí pé òun bẹ́ẹ̀ ti ń mọ̀ ìyáza láàrin ìkan méjì tí wàá mọ̀ ló wà mọ̀ orí ààrẹ ti ń ṣe tí wọ́n orí bàbá rẹ̀ ti ń ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà òun mọ̀ orí bàbá ti ń obìnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò mọ̀ orí ìyá ti ń ní ẹ̀yìn bàbá àtìgbà gbọdọ̀ wá pé bóun láti fẹ́ máa ṣe nù lé ìrọ̀mọ̀ wá kẹ́kọ̀ọ́ ìdí ni àwọn kìnnì kan mọ́ ń bà wá ló jẹ́ gbogbo àwọn ọkọ̀ ìyàwó tó mọ̀ tí wọ́n máa jà lọ ẹ àmọ́ ta gbogbo tẹ́ máa fà ẹ máa wá fà lójú àwọn ọmọ. ọmọ ń lẹ́nu o ìjọ bó mọ̀ gbé sórí ni pé àṣẹ sẹ́ńpẹ̀ ní marital life àṣẹ àdúgbò gbọdọ̀ mọ lọ́mẹ́ owó tí kí pé pèsè ayé lọ́kọ láyà yẹn gbọdọ̀ mọ pariwo ní gbọdọ̀ ti mọ pariwo lọ́dún wá fẹ́ yàwó ìyẹn ń mú lọ́kọ̀ rẹ̀ bá ti sọ ẹyọ kan ọtí ti mẹ́ta dá padà ọ̀rọ̀ sọ fún Aisha ọmọ rẹ̀ àti sùlẹ̀ àti sùlẹ̀ kọ́ àti mẹ̀mú náà gbẹ́dọ̀ bí ìwọ náà bá ti tẹ̀lé ọkọ̀ kọ́kọ́ rẹ̀ tó sọ ẹyọ kan ìwọ sọ mẹ́wàá. ọlọ́mọ máa ń gbé wà lóhùn bẹ́ẹ̀ gbogbo wa o ọlọ́mọ sàkẹ́yìn kankan wá sí i ẹ lákun àwọn ọmọ wa àwọn òbí wẹ́rẹ́ wa ẹ̀jẹ̀ àmójútó wọn. ọpọlọ wọn lè ṣiṣẹ́ ọpọlọ wọn sì lè ta púpọ̀ àmọ́kò láti mójútó wọn ni. a mọ́ wá ń sọ́bí ọmọ ọmọdé bá rí pọ́pọ̀ lọ rẹ̀ bá lè ha nǹkan dáadáa dákun ẹ dájú ẹ̀ fọ́ ẹ ọlọ́run sọ fún wa kó wọ́n lè fún wa níwà lè máa bòjú kọ́ rí máa kò sọ fún wa bẹ́ẹ̀. ẹ wo ní sọ̀rọ̀déyà níbi ọdún mélòó kan wọ̀nyẹn ṣí ẹ̀rí bí ọmọ kan jihadul maliki ríjì àjùmọ̀ polówó ọmọ jihad ọmọdé àwọn yìí ọmọ wọn ò rí náà afọ́jú ni náà ìlànà ìlànà afọ́jú kò rí náà àmọ́ṣẹ́ ní kò sí rí náà alukurani bí ó ti bẹ̀rẹ̀ bí ó parí sí ibi agbára ìlú wa. owó kan wá ha lásán ó wá ha dé lẹ́wù pé ẹ̀yẹ kan sí péjì kan pé page three hundred and fifty one ayàwó ló bẹ̀rẹ̀ rẹ̀ ní ké lọ́nu o àti nígbà tẹ́ tẹ kọ̀ǹpútà ní ké lọ́nu tí ó sì ní dúró tí ò ní wẹ́yìn ọmọ yóò rí náà ẹmọ ọlọ́run lára ọmọ yìí owó àdìgbé bí ò ti wá rí náà ta ló ti alùkùrá ní sórí gbogbo tẹ́sọ̀ ní Sahih Bukhari ìbẹ̀lágbà rẹ̀ Sahih Muslim ìbẹ̀lágbà rẹ̀ Sunan Abi Dawud ìjẹlágbàrí rẹ̀ tẹ́lí gbogbo ìlú àwọn àrùbáwú náà wà wí yá àlùsúrù sàlátà alùkọ̀wárí àwọn yóò nǹkan panu ní kọmọ bí òun panu pé látàmọ́ panu akọ̀mẹ́ ti bàájì àmọ́ bí kí ó ti bàájì gbà ní lọ́jọ́ bí ó ti bàájì àwọn òbí rẹ̀ discover rẹ̀ ni wọ́n wúro kí ló ní wọ́n wo kí ni capability rẹ̀ ọláyà àwọn ọmọ mi ń bẹ̀rù ọmọ táwọn òbí wà níbí àmọ́ ìgbà tá a mọ̀ án ìdájú wa dájú àwọn ọmọ ẹ̀ tá a dájú wọn kọrú nǹkan bẹ́ẹ̀ ẹ̀ wá rí nǹkan mí tẹ́lẹ̀ ló mọ̀ sí káàkiri wọ́n wá wéèkì adúrú ẹ̀bùn tọ́lọ́wọ́n bá bu ọmọ ó sì wéèkì ẹ̀dá ọmọ ọmọ kan ọmọ náà ọmọ tí wí ìbọn náà ti kúrò náà láàká ìwọ̀n bí ó lájẹ́ ní ọdún mọ́kànlá láì náà nígbà tó wù ṣùgbọ́n odidi alukurani látòkè délẹ̀ kò ti hà sórí sáwù lẹ́yìn bó wá alukurani a bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ tó yá ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní ṣojú ìṣòwòjò ẹgbẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní àńdù ọmọ táwọn ìlú bóyá ló ti oṣù méjìlá bóyá ló ti oṣù mẹ́wàá jẹ̀mọ́ alukọ̀wá ìlú àrùbá ìdẹ́lágbárí rẹ̀ nàwákìlù islam ìjẹlágbárí rẹ̀ al-arba'una nàwàwíyà ìjẹlágbárí rẹ̀ láàrin yàtọ̀ sheikh islam ibn tèmíyà ìjẹlágbárí rẹ̀ al-qasidatul hadiyya ìjẹlágbárí rẹ̀ èyí tó wá ṣẹ̀ṣẹ̀ yọ níta àti mọ̀rọ́jà ìrọ́bà ìlúmọ́ tí wọ́n ń tàbí àkà ẹ̀dàkùn sheikh àwọn sẹ́ẹ̀dì sẹ́ẹ̀dì pé àbá àkàbájú ẹ̀ gbé lórí ọmọ ọdún mọ́kànlá ọmọ dáwọ́ yìí aláhi tàbá ìsọmọbìlá ìlẹ́rìíra ìlàhà ìlàhùn kì í bàlágà kì í dákan kì í tí ìmọ̀rú nǹkan tí ń bẹ lára wọn. tẹ́wárí kò wárí kéwọ̀ mú kébi síkà àwọn gbogbo tá a ní kébi bátá online ni. èrí èmi gangan rí báyìí pé ẹni tí àfáàdọ̀ mi láwọn mùsùlùmí rẹ̀ èmi lè rí báyìí kébi náà fọwọ́ kàn. amábòlá ń lọ ni pé irú àwọn ọmọ báwọn wọ́n ìdí mo ẹ̀mọ́rọ̀ wá ní pé irú àwọn ọmọ bá wọn ṣe kí ni wọ́n kù ní àlùmọ̀ yìí ìwọ náà wá tí ìsìkọ̀bọ̀ ọmọ rẹ̀ ọmọ tó lọ́n pẹ́ lómi náà irú ọpọlọ bá níbẹ̀ lára rẹ̀ ọmọ tó yára há kan súnmọ́ jẹ́gbé bá ilé mú ìtò wà ń jìnà wájú òsì ẹgbẹ́ túnmọ̀ sí pé ààrin ilẹ̀ yìí bá wà yìí ààrin inú àwọn ọmọ wa tá ń kọ́ tó yìí làwọn àlùfáà náà ti kò tọ̀mọ́ láti òsì ẹ̀dàpọ̀ ẹ̀yìn òbí gbogbo ẹ̀yìn bàbá ẹ̀yìn ìyá tẹ̀gbẹ́ kalẹ̀ lẹ́yìn àwọn ọmọ wa ẹ̀já máa mójútì wọn ẹ̀já máa sọ wọn ẹ̀já máa wò wọn ẹ̀já máa fúra sí wọn níbi ìfúra wa láti mọ púpọ̀ àwa lásìkò àmọ́ ń parí ẹ̀dá kò tó tu àwọn òbí lẹ́yìn pa àfúrà sáwọn ọmọ wa ẹni tí ó wàá ràn wá lọ́wọ́ tètè kọ́ba ọmọ wa tó ti jẹ́ òní pé ẹjẹ́ á lọ rí sọ àwọn ọmọ wa tọ̀rẹ́ wa fáànù ti kó àbúrò ìmúná fáànù kú òkòrò ó gbò wá nìyẹn àwọn ọmọ wa ń ẹ jẹ́ ká sọ àwọn ọmọ wa di ọ̀rẹ́ wa ẹ bẹ́ẹ̀ kí kálukú kó àárín yìí o tàbá ní asọ́mọ wa dọ̀rẹ́ àníká sọ dọ̀rẹ́ tàbí fi wọn àwọ̀kọ́ ẹlẹ́mí o máa ní síta wá pọ̀ wọn jẹ́rìí wà láyé àní asọ wọn di ìbàjẹ́ ọmọ àní asọ wọn di tí wọ́n máa bọ́ ojú wa lẹ́nu tó báyìí ní nǹkan làwọn yìí àmọ́ ká sọ ọmọ dọ̀rẹ́ ni pé ká jẹ́ káwọn ọmọ wa fúrì sí wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ṣe sí ìlera wọn bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ ṣe dédé pé kò wọ́n ti wà yí méjì ó bẹ̀rẹ̀ kiri inú ọ̀rọ̀ dáadọ̀ pàdé tààdì mọ́ sọ bá àbárí ra bóṣù mẹ́ta gbogbo tó sẹ lóṣù mẹ́ta o abẹ́ẹ̀lì máa kà pé lọ́ọ̀dì twelve kíní kan báyìí wá tẹ́lẹ̀ ẹ̀yìn bó ti wá wà lọ́ọ̀dì tààtì àìmí náà wà ní kíní kan ọdún fífì wọn kọ́ báyìí báyìí bọ́ọ̀lì àtọ̀rẹ́ ti máa ń rí o bẹ́ẹ̀ ni káwọn òbí ti máa wọn mọ̀ tẹ́ẹ̀mọ̀ dí ìdínite yóò ràn wá lọ́wọ́ púpọ̀ láti discover kíní ń bẹ lára ọmọ wa positive ní ti máa ń bẹ lára rẹ̀ àti ti máa jẹ́ méjì tìwá àti tìmọ̀ mọ́ kódà ìjọ tí ọlọ́mọdọ̀mọ̀ owó sórí bú ooo ìjọ tí ṣe ìtàní bá ń polówó èrí burúkú fọ́mọ wa láti ilé ìwé àti láti ilé kéwú wà láyé adébùrú torí bí òun bá ti fúrì tiwa bó bá dédé yóò kàn máa kà fún wa ní dádì kí ni ẹnìkan bá ṣe ẹni skul lónìí ní dádì ẹnìkan sọ báyìí a ọ̀rọ̀ kú lélẹ́yìí òun lè má mọ̀ ní tí mi ó bá fi lóhun bàlágà ọwọ́ àwọn ẹni mi ń bàlágà sí onífàwọ́lọ́dọ̀ látàríta o tẹ́lí gbogbo ẹ́ àwọn kéèkéé tí wáyá kọ́lìtì wọ́n ti wáyá kiri kan wọ́n ti wẹ́gbẹ́ òkùnkùn ààfúra ní ohun wọ́n ní páńtà òfúra máa aláìlọ́ ń sáàrù ìyá rẹ̀ alaikum salaam wa rahmatullah ẹ̀lẹ́ ọmọ wa ẹ̀kú ẹ̀láwọ̀ wa ọlọ́run sáàrù ìyá ọmọ táwọn yìí pẹ̀lú islam ní ìdúró ti ìmánì ìyá ọmọ táwọn yìí tó ti ìmánì la ilaha illallah muhammadur rasulullah ibi ọmọ kan ń bọ́ta lọ rí ṣeré ta nígbà ń bọ́ta ṣeré ta ìgbà tí ń di kó fẹ́ mọ́ ṣe bí ẹni bà láàbọ̀ tí ò jọ ọmọ thirteen fourteen years lọ oní street náà làwọn bọ̀dá àdúgbò ti gbà lápá bàbá yìí wọ́n sì mọ wọn yìí wọnú ẹgbẹ́ òkùnkùn. ó wọnú ẹ̀dá kò máa burú nǹkan tó wọ̀ ọ́ kò mọ́ ìgbọ́n tó wá mú wọlé tán tó wá nípa àwọn kankan ṣẹlẹ̀ á tó wá gbé níta ń ti ń kọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí ti ń lọ́nú ayé ọwọ́ wọn ti bá a. tẹ́wọ̀n ọmọ tá a bá sọ̀dọ̀ rẹ́ bí sí ń bá wa sọ̀rọ̀ yóò ṣe kí ni yóò tún fún wa fúnra ọmọ náà ló jẹ́ ọ̀sẹ̀ rẹ̀ ọmọ yẹn wá ọwọ́ ti gbà mí o ọwọ́ pa ọkẹ́ bó ní ọ̀dá ìfúnra ẹ̀ náà ló ṣàlàyé tẹmọ̀ káníwọ̀ bàbá tó sọmọ rẹ̀ dọ̀ rẹ̀ bàbá tó wọlé láì tó máa ranjú wọn bí ogun sì ní àtàbìdà tó máa ranjú tó máa ṣe bí yóò lò fi jẹ́ bàbá dáadáa àwọn tàbá ń dọ̀rẹ́ rẹ̀ yóò máa sọ fún wa pé à ní ògbà náà ti máa wọlé báyìí lásán à ológin ni wọlé ni àwọn ìkúté gbọdọ̀ sára pamọ́ ni yóò máa lọ jírí ìyá kiri kan kiri tẹ̀wé ti sẹ́ ẹgbẹ́ wọn náà àà ẹ̀fẹ́ṣì tọ́ilẹ̀tì ẹ̀ẹ́fẹ́ṣì sọ́rí jẹ́ ọmọ yìí ah. àwọn ọmọ ọgbẹ́ àmà àtàgbà kó tẹ́rí kára ọmọ tí ìṣẹ̀lẹ̀ bá rúlé tó ti ń gbá bọ́ọ̀lù tí ọdún gbáríwó ẹ̀yìn ọmọ yìí ẹjọ́ kó àtọ́ ah, ti ìṣẹ̀lẹ̀ bá tẹ́wà kọ̀rẹ̀kùn àwọn ààrẹ́kùn àwọn ọmọ sàkálùkó sálọ wà láyọ̀ ìṣẹ́ bàbá rí tọ́ bá gbé bàbá wọn bàbá tó wọlé táwọn ọmọ rẹ̀ ń sá ọ̀yẹ́ bàbá dáadáa bàbá rẹ̀ níbọ̀ ti dé òkà wọn lè rẹ̀ dáadì dáadì ká máa sáré bọ̀ àbá ẹ̀ ọ̀n sọwọ́dọ̀ lẹ́nu tí ìkan tí ìkan bá bẹ́ wọnú orí wọn ìwọ ni wọ́n kọ́ kọ́dà ọ̀ ní ti wọlé ah dáadì dáadì ẹ̀ kìníkà wá sí ti wà lẹ́ni ó wà lọ́pẹ́ kìníkà kódà bàbá ìtòdí ìgbòdó dáadì àdíwọ̀n mi lọ sí kìníkà wá fún mi ní gbogbo gbogbo àwọn ìbọ̀gẹ́ ẹ́ ọmọ gbogbo torí pé kò ní ìmọ̀lá ìdá lọ́dọ̀ rẹ kò ní ìmọ̀lá ìdá ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni ìwà àti ẹ̀ ọ̀nà tá a máa ń gbà fi wọn lọ nù ìtumọ̀ ká gbọ́mọ lọ́rẹ̀ tá a fún o tá a bá ti mú àwọn ọmọ wa báyìí ọ̀láyì ọmọ owó sì fi kàdàkùdà àti mímọ́ olùlẹ́sì máa àwọn ọmọ kéékèèké aláwọn kọ́ young tẹ́ pé àwa àbáàlú ẹ̀ká máa ń lo cash dem young àtàwọn oníwèé ìwé tí wọ́n kọ́ young wọ́n a máa introduce ẹgbẹ́ òkùnkùn sáwọn tó dàgbà máa wọ́n introduce ẹ̀sùn ọmọ ẹlọ́wọ́ ẹ̀lẹ́gbà máa tèkì náà pọ̀ mẹ́ àwọn ọmọ tọ́nà pé wọ́n ti dáǹsẹ́ máa sáà láńkú rí wọn àwọn ọmọ náà ń pè wọ́n wà náà bí ìgbẹ́ kéèké sẹ̀wọ̀n wọ́n fà wọ́n wọnú ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ nù ìmí òwú ọtá ní òní lè jáde mọ́ ìmí òwú ọtá wọn máa dẹ́rù àwọn ọmọ lè jáde ikú ni ohun ẹ̀ka wọn abẹ́ kú ìmí ìhá sínú ẹgbẹ́ ni kò wú kò wú kó wà ń bẹ̀ ìmí látara pé bàbá òtújú lẹ̀kọ́ mọ́ ó lè sọ bí yìí ni àjò ń dé ó jẹ́ kọ́ mọ̀ mí òjò lórí ibú ọmọ ọlọ́mọdé aṣojú àwọn ọmọ wa ọlọ́mọdé àbáwá tọ́ wọn ẹ̀rọ àpọ̀ ẹjọ́ aṣọ àwọn ọmọ wa di ọ̀rẹ́ káwa máa sọ àwọn ọmọ wa tí nǹkan tí nǹkan bá fẹ́ dé àtètè mọ̀ bákan náà ìta wá sọ lẹ́ẹ̀kan náà pé dáadáa tí bá ń bẹ lára wọn náà àrídì mọ́ sí kiri àrídì máa mọ̀ àrídì mọ̀ pé ilé ìbí ìdí ìwò yìí ló ń gúnlò fi ṣe àdéhùn púpọ̀ afá láti ìṣìlọ́jẹ́ àti àti kékeré tẹ́lí a máa ń fún ọmọ ní mọ́nà àdíyà tó rí jẹ́ wàhálì láti torí ìtìjáwù táwọn darí ẹ̀ sínú èyí eléyìí tiẹ̀ ó ṣàfẹ́ràn àwọn nǹkan kọ̀ọ̀kan bí pé ah, ó bá ti rí kan yín sàmọ́ pé gbọ́pọ̀ náà ti rí bá náà ẹni tó lọ ní sàfihàn eléyìí ó wúlò bí àwọn ìdóná bá ṣe pẹ̀lú ẹni mú ìjádálì kan lẹ́ discover lára rẹ̀ tẹ́lì mà pé yóò wúlò eléyìí ẹ̀rọ àwọn ni ó ti wà mẹ́ta òpin eléyìí ó gbọ́dọ̀ alukùránù gbọ́dọ̀ asúnà àmẹ́lẹ̀ yìí dọ́kítọ̀ medical doctor ilé ìjẹ́ jẹ́ a máa ń discover ọmọ wa a máa ń mọ ọmọdé bẹ́ẹ̀ àmọ́ kí ni ó dà mọ́ ni pé a kọ́ àwọn ọmọ mọ́ra a dẹ̀bí fáwọn ọmọ má máa ṣe bí abìjà nínú ilé ọ gbọ́dọ̀ sálámọ̀ sínú àwọn ọmọ wọn á túká kí àwọn gan wá ní pé yóò máa ka lọ́ọ́lọ́ọ́lọ́ tó àbújá wà lé o àbúwà lé o báyà bá wọn a máa gbàdúrà pé ọlọ́gbàdúrà ti jáde aláyọ̀ yìí bàbá rí o bàbá tí ọ̀yàn máa ń jẹ́ ni pé kọ́ ọmọ sí ilé káwọn ọmọ yóò sì mọ sọkún pé àmọ́ arábù láti jẹ ta àmọ́ ọ̀sílé tóṣù kan káàrùn wá gbọ́ pé ọ̀dẹ̀ next week wọ́n ní àà ah, company náà lòdẹ̀ tó lè bá wá áàdì wọn mọ̀ títí fún wọn wọ́n ti pé ti ẹ̀ta lọ ọlọ́dún ti wá ní òbí bẹ́ẹ̀ ẹ̀dàkùn àádùn báyìí torí àkókò ọ̀nà àti àwọn tá a ti ń ọlọ́mọṣẹ́ àtàlẹ́kùn bá dá fún wọn àwọn bàbá wa ọ̀dọ̀ wọn láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ọ̀dọ̀ wọn náà láti padà sí gbogbo orí tọ́lọ̀ ní ọmọ ṣojú yìí ìfọ̀nàwọ̀n ní sọ́dà búrú àmùdùnú la jẹ́mú yín ọlọ́run kò ní ọkọ̀ ní fọ́ wa mọ́ yín lọ́wọ́ gbogbo ìgbà bẹ́ẹ̀ bá máa wá kan mi nínú wa omi ìdùnnú náà lẹ́ẹ̀ máa pọn ẹ̀ ní máa pọn náà bàmújẹ́ ọlọ́run wá jẹ́ lè máa jẹun wá fẹ́ ọlọ́run jẹ́ káwa náà wá lè máa rí nǹkan ọmọ múdé ọlọ́run jà lè máa rí mú wá wá bí yín àtẹ̀yìn àtìyá wa àti ya ìyá ọlọ́mọ wa àti bàbá ìyá ọlọ́mọ gbogbo wa ọlọ́mọta àjájé ọmọ náà ọmọ yìí ọlọ́mọta àjọ wúlò fún Islam ọlọ́njọ́ wúlò fún tauhid ọlọ́njọ́ wúlò fún sunna ọlọ́njọ́ wúlò fún ilé-èdè Nàìjíríà ìlú wa ìlú Ìbàdàn ọlọ́mọdé àjọmọ náà wúlò fún ọlọ́mọdé àjọ wúlò fún ìdílé wa tọ́mọ náà ti jáde ọlọ́mọdé àjọ wúlò fún tọ́ àwọ̀ rẹ̀ bàbá rẹ̀ náà káwa náà wá jẹun rẹ̀ ẹ̀ káwa náà jèrè rẹ̀ gbogbo wa náà kàtó dì lára rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh wa alaykum assalam Ìgbàmọ̀lẹ́gbẹ̀rẹ̀. Ẹ̀rọ. Ìgbàmọ̀lẹ́gbẹ̀rẹ̀.